يا من هو الله الذي لا الحق والدين الألقاب وال الأرض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa yìí pé a kú ojúmọ́ o a ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefik fìdíìn lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnníbẹ̀lẹ̀ ló kọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé nílùú ògbómọ̀ṣọ́ ń bí sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ẹ jẹ́ kí wọ́n kọ́ máa ṣíde pẹ̀lú ìbéèrè ọwọ́ mi ń bí oníbèrè wọ́n béèrè yìí pé ṣé lóòótọ́ ni yìí pé haram ṣé lóòótọ́ ni pé bídíà ni kéèyàn máa ṣe sọ̀látù dùhà ní ojoojúmọ́ wọ́n ní ṣé lóòótọ́ ni kéèyàn máa ṣe sọ̀látù dùhà ní ojoojúmọ́ lẹ́yìn ìgbà náà wọ́n ní tó fi wá di ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tí a wà yìí àwọn ò ṣe bẹ́ẹ̀ àwọn ò tí ì nírètí pé àwọn ò pa ẹran léyà táwọn tiẹ̀ ti mọ́kàn kó ń bẹ́ẹ̀ pé àwọn ò pẹ̀ràn nígbà tí ò sí ìkápá ṣùgbọ́n lọ́nà tó di ọjọ́bọ̀ Thursday lọ́rí àwọn kan bá pè àwọn tó jẹ àwọn ní owó wọ́n bá fáwọn ní àádọ́ta ẹgbẹ̀rún tó àwọn rò pé ṣé gbàtà níyàn ti síwájú àwọn òní pẹran tọ́lọ́ wá ní kí àǹfààní padà yọ ṣé àwọn lè padà wá lọ fi owó ìra ẹran àgbóléyà láti fi pa fún ọdún iléyà tí ó ń bọ̀ lọ́nà yìí tó sì jẹ́ pé ṣáájú àwọn ti gé èékánná bẹ́ẹ̀ làwọn ti mú irun kúrò ní ara wọn ní ìṣáájú táwọn ti dàníyàn pé àwọn òní pẹran bismillah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كما في صلاة الضحى نعم للجمعة سنة النبي محمد صلى الله عليه وسلم وسيسيبي سنة سيبادة تودي بدعة هنا أحاديث إليتي أبو الدرداء تقبوا رنات ولا تدو أبو ذر wípé ẹni tí mo nífẹ̀ẹ́ sí títí dé góńgó ànábì wa sallallahu alaihi wasallam ó sọ àwọn àsọtẹ́lẹ̀ kan fún mi pé kí n máa mójútó nínú rẹ̀ ní sọ̀látò dọ́hà sọ̀látò dọ́hà ṣíṣe rẹ̀ lójoojúmọ́ súnà ni. sábàbí kejì ọ̀nà ni pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa pé ká ṣe sàárà fún oríkèé kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara wa lójoojúmọ́. Hmm. àwọn olùmọ̀sìn ní oríkèé ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta oníbẹ̀lára oníkálukú wa oríkèé ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta kí wọ́n la níta fẹ́ fi ṣe sàrà lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta lójoojúmọ́ anabi sallallahu alaihi wasallam ni ó ti tó fẹ́lẹ́yìn ibi kan máa ṣe rákà méjì dùhà lójoojúmọ́ tó bá ti ṣe rákà méjì dùhà lójoojúmọ́ ó ti túmọ̀ sí pé ó ti ṣe sàrà ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ó lọ sí afẹ́ jẹ́ bídà nítorí pé bídà ni ma uhditha min ad-dini ala ànábì ló ní kó o ṣe nǹkan bó ló sì fẹ́ di bídà abẹ́ni tó wí bẹ́ẹ̀ kọ́ máa ti ń jẹ́ bídà ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn wá gbaná ẹlòmíì wọ́n lè máa tiran mọ́ páwọn òrí lákọọ́lẹ̀ pànàbí sallallahu alaihi wasallam ń ṣe lójoojúmọ́ nù gbèsè ayé rẹ̀ a rí i pé ádámù nàkìlì laysa nàkìlì lil ádám àìmú wá pànàbí ń ṣe lójoojúmọ́ kìí ṣe pé ẹ̀rí ẹ̀gbà wá mi tó sọ pànàbí ń ṣe lójoojúmọ́ lẹ́yìn náà nínú gbèsè ayé òfin ẹ̀sìn Islam tọ́rọ̀ bá wá láṣẹ ó lágbára ju ètò wá ní iṣẹ́ àti ìwà lọ nítorí pé ọ̀rọ̀ òun òun ò ní a lè darí rẹ̀ sí ibòmíì tá a lè darí iṣẹ́ sí nítorí pé wọ́n lè darí iṣẹ́ sọ́nà mi wọ́n lè sọ pé tànàbì nù ṣùgbọ́n gbàdá nàbì tó sọ fún àlòmọ̀ pé ẹ máa ṣe àlòmọ̀ gbọ́dọ̀ máa ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní ẹni tí ó lóun ò tí òun ọ̀mọ̀ pé òun ọ̀pẹ̀ràn léyà títí ọjọ́ àlàrúbá ìyẹn ìjẹta tó o ti wá mú kóun ó gé irun kóun ó gé ìkànnà òun ọlọ́run ẹlẹ́dàá wa ṣẹ̀ṣẹ̀ wá sínà fún lánàá ike hmm. kàn ó rí tóun fi paléyà báwo ni sóun lè paléyà náà báwo wá lọ́rọ̀ ọrùn àti kẹ́nà tó ń ti gé ṣáájú kò sí wàhálà mẹ́ ẹ paléyà yín ṣùgbọ́n láti ànátọ́lọ́n ti fọ̀nà hàn yín pé inshallah ẹ lè paléyà ẹ gbọ́dọ̀ tún gẹrun kan mọ́ ẹ gbọ́dọ̀ gé kaná kan mọ́. anabi sallallahu alaihi wasallam fi hàn wá pé tó sùn Dhul-Hijjah bá ti wọlé eléyìí tó wọlé lọ́jọ́ làrúbá tó kọjá yìí tá ní ìjọ kẹta lónìí yìí báyìí lóṣù yìí bá ti wọlé ẹnikẹ́ni tó bá gbèrò láti paléyà kò gbọ́dọ̀ gé nǹkan kan nínú ọrùn àbí ìkànnà rẹ̀ títí tí ó fi paléyà rẹ̀ tó gbèrò dandan kówó ti wà wa ń gbà náà ọlọ́run ló máa ń ọlọ́run ọba ló máa ń bóyàn láṣìírí ọlọ́run ní pé bọ́ sí i ẹ jẹ́ káwọn máa lánìyàn tó dáa ní gbogbo gbà torí de eléyìí irú ẹni tí irú eléyìí ṣẹlẹ̀ sí kò sí wàhálà àmọ́ naam jazakumullahu khayran sheikh uh, nọ́mbà tẹ́ tema pè sí rẹ̀ o zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ jákèjádò àwọn orílẹ̀-èdè àgbáńlá yìí yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bẹ́ẹ̀ má gbàgbé pẹ́ẹ́lẹ́ máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ojú ìwé wòmí wọ Facebook ẹ máa fi ọ̀làdùn ní belò ẹ máa fi wá a tẹ́ bá ti fi sáàchì ẹ̀ tán ẹ máa láìkì ẹ̀ kẹ́ ẹ sì tún máa ṣíà rẹ̀ pẹ̀lú bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìran eid yóò wáyé ní testing ground tó wà níwájú industrial estate ní àdójúkọ civil defence corps office ní ọ̀nà ọ̀bándílọ̀n lógún ọ̀ṣọ́ ní nǹkan bíi aago mẹ́sàn-án ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ òní yóò sì wáyé insha allah bikirotillah bákan náà ètò pàtàkì tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún léyà níwájú kábíyèsí tìlú wájú ṣọ̀ún wájú ààfin ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ la máa ń pè ní ẹkú ọdún yóò tún wáyé ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ó ń bọ̀ insha allah tí ó máa ṣe déédéé ọjọ́ kejì ọdún lẹ́yìn solatul asr insha allah bikudurotillah ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a máa mú àwọn ìpè lọ́lọ́kan òjọ̀ kan èjèèjì ẹ lọ́hùn. wa alaikum salaam wa rahmatullah ọkọ yín. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé àwọn ṣe ń sọ fún wa pé èèyàn gbọ́dọ̀ dáwúlà yẹn láti pa. wọ́n á ní ìpèsè pé a fún yàn bóyá bí àwọn ọmọ wọn fẹ́ dáwọ́dẹ àwọn fẹ́ sáfù pé kò kò burú ẹlẹ́ẹ̀kejì ni pé ní orí òun mhm. àǹtí wájú ìmáàmù wa ṣe mistake abẹ́jókòó àkọ́kọ́ mm. ìmáàmù wa wọn ò jókòó wọ́n ti di lọ sí àkàkẹ́ta mm. so dàtà fẹ́ ṣe ìmáàmù wa ṣe bàdí mhm. ìmáàmù ṣe bàdí mm. ìmáàmù pé ṣe bàdí lóye kan ṣe ni ìmáàmù pé ṣe ìkọ̀bí mi àbíbá àti mọ́mọ́ wa nígbà tó yẹ pé àwọn àwọn ti dìde pé èmi sọ pé àdéhùn kù mẹ́mọ́ wa pé àdéhùn fún mi nígbà tó yẹ pé àti ìjókòó àkọ́kọ́ máa ń tún gbọ́n sí iṣẹ́ ìkọ́kọ́ lórí ẹ̀. ọ̀dà insha Allah náà ìbéèrè wọn àkọ́kọ́ ni pé ìgbà tí òfin Islam sọ pé ẹnìkan ló gbọ́dọ̀ ra àgbò wípé ṣùgbọ́n tó àwọn táwọn wá jẹ́ àwọn ọmọ ṣé àwọn wá lè dáwó jọ káwọn ra àgbò fún àwọn òbí àwọn wípé kan fi pa iléyà ẹ̀kejì ni pé ìmáàmù níbi tó ti yẹ kó jókòó. náà bisimilayi. àkọ́kọ́ wọ́n ní àwọn táwọn àjọ ma àwọn máa ń ra agboléyà fáwọn òbí àwọn ṣùgbọ́n àwọn máa ń dáwó ra ni. so òfin ọlọ́run bá sì sọ pé èèyàn méjì mẹ́ta ò gbọ́dọ̀ dáwó ra gbò. Mm-hmm. so kò tọ́ lábẹ́ òfin ọlọ́run èèyàn méjì mẹ́ta kan máa dáwó ra gbò kò bófin ọlọ́run ọba mu. torí de eléyìí báyìí lẹ́yìn náà kò tún sí nínú òfin ọlọ́run náà bákan náà pé káwọn ọmọ máa ra gbò fóbi wọn kò sí nínú òfin ọ̀nà torí pé ẹ̀sìn tó bá ní í ṣe pẹ̀lú owó ẹni tó lọ́wọ́ bá bá fún níkápá àti ṣe ńlọ́báwí bàbá wo lágbára rẹ̀ màmá wo lágbára rẹ̀ kò sínú pa ń gbọ́rọ̀ sí òbí wa lẹ́nu à ń sì ṣe dáadáa sí wọn ká máa wá ràgbò léyà fún wọn ẹni tó bá lágbára rẹ̀ tó bá lè finú fẹ́dọ̀ ṣe kò sí wàhálà ń bẹ àmọ́ ẹ̀sìn yẹn kìí ṣe ọ̀ràn kìí tí ó jẹ́ pé bàbá yìí ni wọ́n fi bá sọ̀rọ̀ kìí ṣe ìyá yìí ni wọ́n fi bá sọ̀rọ̀ ńgbà tí wọ́n ti dágbára rẹ̀ ni torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ pé bí bẹ́ẹ̀dìlẹ̀ lọ́yìr la yakunu al-mar'u mustati'a tó bá pẹ́ nìkan lọ́ba náwó ń tá a máa fowó ṣe láti fi ṣẹ̀sìn fún yàn wọn ní sọ pé yàn lágbára láti ṣe ẹni tí ò bá ti lówó rẹ̀ késùn ni wọ́n bá wí. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ òbí lè máa ṣépè fọ́mọ lórí kíkọ́rọ̀ àgbóléyá fáwọn wàràs gbogbo eléyìí ò sínú nǹkan tá a máa ti torí rẹ̀ pọmọ lẹ́ni tó ṣàìdá torí ẹ̀ ní ìsìn ọmọ lówó láti pàgbò bàbá rẹ̀ lówó láti pàgbò ọmọ ni ó pàgbò fúnra rẹ̀ àti ọba wa pàgbó rẹ̀ yóò wá fi sínú àníyàn rẹ̀ pé wọ́n lọ́n agboléyà mi ni o àti ti bàbá mi àti ìyá mi àti gbogbo ara ilé mi gbogbo wọn pátá lọ́lọ́run ọba òpin ládàá fún kọ́ wá burú pé ìwà ọmọ tó lówó láti fi pààrùn nígbà tí bàbá rẹ̀ ò lówó láti fi pààrùn o má gboléyà rẹ̀ lọ sílé bàbá rẹ̀ kó jẹ́ pé ilé bàbá lẹ ti pa kó jẹ́ pé bẹ̀lẹ̀ ti sáyẹn ẹran kálukú ti gba tí ó gbà ń bẹ̀ kásìmì mọ́kì wá sí pa àmọ́ arẹ̀ràn léyà fún bàbá wa ń tú bá máa dáwó rà òfin ọlọ́run ni pé a gbọ́dọ̀ dáwó rẹ̀ ràn léyà àfi tó bá pé màálù lẹ fẹ́ dáwó rà àbí ràkúnmí ẹni tí ó sì dáwó ẹni tí ó sì dáwó rẹ̀ lẹ́yìn wọn gbọ́dọ̀ ju méje lọ lẹ́yìn ìjọ bó jẹ́ wọn láwọn ṣe solatul maghrib ìmáàmù wa ṣàṣìṣe kò jókòó jókòó alákọ̀ọ́kọ́ so ó dìde ọlọsíláka ẹlẹ́kẹta gbàtà àwọn wa parí sọlá àwọn rò pé ó yẹ kó forí kanlẹ̀ ṣáájú ká tó sálámà ni ṣùgbọ́n yìí sí sálámà ni ìmáàmù tó forí kanlẹ̀ báwo ni ìmáàmù ti ṣàṣìṣe nínú hadith abdullahi ibn buhayna radiyallahu an anabi seru àṣìṣe bẹ́ẹ̀ ó jókòó ní ìjókòó alákọ̀ọ́kọ́ ó dìde lọ sí rákà ẹlẹ́kẹta ìgbà tó parí sọláàtì rẹ̀ ó forí kanlẹ̀ kó tó di pọ́ sálámà ìforí kanlẹ̀ ká tó sálámà ó náà ní tanran tẹni tí ó ti jókòó alákọ̀ọ́kọ́ nínú sọlá àmọ́ tíyẹn bá tún ṣàṣìṣe nínú ìforí kanlẹ̀ ìgbàgbé ètò yẹ kó gbé síká tó sálámà ó gbé sẹ́yìn sí sálámà kò burú torí wọn tún forí kanlẹ̀ forí fíhùn forí kanlẹ̀ ìgbàgbé má. ọjọ́ bó tuntun. Sheikh lábẹ́ ìbéèrè wọn ǹjẹ́ obìnrin náà lè ṣe bẹ́ẹ̀ kó ra ẹran àgbo ọdún léyà láti pa lórúkọ rẹ̀ àti ọkọ rẹ̀ àtàwọn ọmọ lẹ́yìn. dáadáa dáadáa obìnrin obìnrin ló lówó àti pẹran léyà ọkọ ò lówó rẹ̀ obìnrin ni ó pẹran léyà rẹ̀ tó yóò sì fi sínú àníyàn rẹ̀ pé wọ́n ẹran léyà mi ni àtọkọ mi àtàwọn ọmọ mi tó ọlọ́run bó sì pín ládàá fún gbogbo wọn àmọ́ kí wàá ṣe pé ọ afẹ́ràn lé ọ fà lọ́kọ lọ́wọ́ pọ́kọ ní ẹran lé ọkọ ní bó ló sì fẹ́ jẹ́ ẹran lé ọkọ ẹ̀sìn tí kálukú ń ṣe tó fẹ́ gba ládàá ń bẹ̀ ni wọ́n yẹn búyàn nírú ẹ̀sìn bá. hello. ìyá. hello. sọ́wọ́n yìí kan sọ̀rọ̀ àwọn ẹ̀ka tí. wàhálàyégun sálàmù rahmatulahi wa barakatuh ó kọ yín o. Um, abu abdulrahman ló pè láti uk naam kí ni ìbéèrè yín. àti ah, àwọn dòkítà wa. naam. àkàràmọ̀. Um, ìbéèrè wa ni pé ìbéèrè mi ni pé hmm. um, wọ́n ti ṣí àwọn masjid wa níbí báyìí. naam. alhamdulillah. àmọ́ irun tá à ń kí social hmm. distancing yẹn tó ń ṣe ní masjid yẹn hmm. ó dẹ̀ fi ìbẹ̀rù sí wa lọ́kàn pé kó má jẹ́ pé irun tá à ń kí kó má jẹ́ pé irun tá à ń dá kí fún ara wa ni kò ń ṣe jọ náà. so ìbẹ̀rù àyà wa ń já àmọ̀ bí àìrùn yẹn bí ó wọlé àbí kò wọlé bí a ká kọ́ntínú àbí má kọ́ntínú. kejì àti ìjùmọ̀ ta nam àti pé nam àwọn òpó ìjùmọ̀ wa bí a lè máa kí ìjùmọ̀ wa àbí ká máa kí ìtókù ní ìlú ẹgbẹ́ àǹkí ìjùmọ̀ bí a mọ̀ nam. ìkejì ni pé ìkejì ni pé ọ̀rọ̀ rìbá ìbẹ̀rù náà ti wà fún wa lórí yẹn lẹ́tẹ̀rí pé a máa ń transfer owó láti ìgbà ìsìnkú àkáǹtì wa ní náírà mm-hmm. láti fi ṣe kankan fún àwọn bí àwọn ẹbí àbáwọn ará hmm. fún ara wa kan tó hmm. ṣe pọ̀. Hmm. so a ti gbọ́ tí eh, àwọn tó kún ti ṣàlàyé ọ̀rọ̀ kan ló ń gbúdọ̀ jẹ́ ọwọ́dọ́wọ́. àwọn ọmọ orí situation bá ṣe irú situation bóyá àmọ́ kankan lórí ẹ̀ bí pé bí àyè wà fún àdúgbò sáyé fún lórí bí ká transfer láti account wa bí a pounds náírà account yíyan yẹn náà wà láwọn àdúgbò wa lọ. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ pé àwọn mọ́ṣáláṣí wọn ti sí so ṣùgbọ́n à ń fi àlàfo sílẹ̀ láàrin ara wa báwo la sì fẹ́ pẹ̀lú sọ́láàtì yẹn tó bá fi jẹ́ pé túláàsì ẹ fi rán àwọn àlàfo yẹn sílẹ̀ láàrin ara yín láwọn mọ́ṣáláṣí kò sí tàbí ṣùgbọ́n léyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé kálukú ṣe sọ́láàtì ilé rẹ̀ nítorí pé n tó ń pè ní sọ́láàtì jàmáà ó ń bùkátà kẹ́gbẹ́ kẹ́gbẹ́ kẹ́sẹ̀ kọ̀ọ̀kan ẹsẹ̀ Anas ibn Malik radiyallahu anhu ọlọ́nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó máa ń ṣe kọ́ mọ̀tàn ó máa ń sọ fáwọn èèyàn pé tàrọ́ọ̀sù ìsítẹ́wò ẹ̀dúródọ́gba ẹ má yapa síra yín ó sì tún máa ń sọ pé la tada'u furjatan lish-shaytan ẹ má fà àlàfo sílẹ̀ fún ṣaitan Anas wa sọ pé tí ànábì bá sọ bá ń tàn mọ́ ọ máa rí i pé ẹnìkan wa ẹsẹ̀ rẹ̀ máa kẹsẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èjìká rẹ̀ sì máa ka tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eléyìí ni sọ̀láàtì jamaa nígbà tí eléyìí tí ó bá ti ṣeé ṣe ẹ̀ ń ṣe sọ̀láàtì lọ́kọ̀ọ̀kan ni kálukú máa ṣe sọ̀láàtì rẹ̀ lọ́kọ̀ọ̀kan lè rẹ̀ ó sì wá wà applicable lórí àwọn sọ̀làwátì tí èsì jùmọ̀ bẹ́ẹ̀ náà ló wà applicable lórí jùmọ̀ hmm. so kàkà kí ẹ lọ ṣe jùmọ̀ àbáyìn kálukú ọ̀yà ṣe sọ̀làtì zuhur láàyè rẹ̀ so wọ́n ní ti transfer owó sí ẹni tá transfer owó sí transfer owó transfer owó yàtọ̀ sí pípààrọ̀ owó fún owó nísìnyí tó bá yẹ pé ẹ fẹ́ fi pound sterling ẹ fẹ́ fi gba náírà anabi sallallahu alayhi wa sallam ó ní fa idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad táwọn owó tẹ fẹ́ fi pààrọ̀ ara wọn bá ti yàtọ̀ síra wọn bó bá ṣe wọ̀ fún yín ní kẹta ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ ọwọ́ sọ́wọ́ ẹni tí ó gba owó oríṣi mi yọ gbà owó tó náà fẹ́ kó kalẹ̀ yóò kó kalẹ̀ lẹ́ẹ̀kan náà so ṣùgbọ́n tó bá pẹ́ fẹ́ transfer ni ẹ̀yin fẹ́ transfer owó sẹ́nìkan láti London ẹ lọ transfer rẹ̀ láti bank ẹ bá transfer rẹ̀ ní pound sterling àwọn sì ti sọ fún yín láti báǹkì yẹn pé local currency ni ó fi gbà gẹ́gẹ́ bí òfin tó ti wà ní Nàìjíríà ń bí wípé àwọn àgbà pé tó máa fowó ránṣẹ́ látòkèrè ó jẹ́ pé owó ìlú òkèrè náà lèyìn ò fi rí gbà bí àwọn Western Union so wọ́n ti sọ fún yín bẹ́ẹ̀ yẹn wọ́n sì ní kẹ́ ẹ sanwó tí transfer táwọn ọba yẹn transfer rẹ̀ so eléyìí à ń bẹ lọ́nkọ́ máa bòrò à ń bẹ lọ́nkọ́ máa bòrò. hello. hello. hello salaamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kò ní ibi ẹ ti ń pè. orúkọ mi ọmọlúwà abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. ìbéèrè yín alukọ̀kọ̀ òfin pé wọ́n ní tí ìdí bá bọ́ sí ọjọ́ jùmọ̀ hmm. pé kò sí jùmọ̀ kò sí zuhur kí ni mo ti ṣẹlẹ̀ àṣọ nípa rẹ̀. bákan náà ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì àwọn takbirat tọ́jẹ́ tọ́jẹ́ mukayyad bí tó fi ká sí lẹ́yìn ìrun kọ̀ọ̀kan ọjọ́ òun lọ́yẹ ká sọ́jà àràpadà lọ́jọ́ ọdún. ìbéèrè ní ẹlẹ́ẹ̀kẹta hmm. nípa ààwẹ̀ ọjọ́ àràfá. ẹni tó jẹ gbèsè Ramadan ó lè gbà àwọn ọjọ́ àràfà bí gbà ilé ìwé ìbéèrè. alhamdulilayi ìbéèrè ọlọ́kọ̀ọ́kọ́ ẹni tí eid tó bá bọ́ sí ọjọ́ jùmọ̀ gẹ́gẹ́ bí eid ọdún yìí báyìí pẹ̀lú yóò jùmọ̀ àti ń bọ̀ yìí so àwọn gbọ́ pé wọ́n ní kò sí jùmọ̀ kò sọ nípa báwo láti ṣe ní ọjọ́ tí Eid tó bá jẹ́jọ́ jùmọ̀ ń lọ̀rọ̀ tó lẹ́jù tó sì lẹ́rìí kan tó gbé fún. àwọn ọ̀rọ̀ míì wà lọ́dọ̀ àwọn olùmọ̀ ìpè tí Eid tó bá ti bọ́ sí ọjọ́ jùmọ̀ sọ̀látò zuhur lásán láṣẹ àní ṣe sọ̀látò jùmọ̀ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù òun náà ni pé tí Eid tó bá bọ́ sọ́jọ́ jùmọ̀ á jùmọ̀ náà lẹ́yìn sọ̀látò Eid nígbà tásìkò jùmọ̀ àbá tó á sì solatul jùmọ̀ nítorí pé àwọn tánàbì sallallahu alaihi wasallam tó ṣe àyọkúrò fún wọn ní ahlul aliyah àwọn ẹni tí wọn ń gbé àyè kan tó dínà gidi sí Madina ni ànábì sallallahu alaihi wasallam fún wọn lẹ́sàsì pípé tọ̀ àwa o tí àsìkò jùmọ̀ tó bá tó àwọ̀ ṣe jùmọ̀ o ṣùgbọ́n ẹ̀yin tó bá wù yín lè máa lọlé tó bá wù yín lè máa lọlé àmọ́ torí délé tí jùmọ̀ bá bọ́ sí ọjọ́ ọdún tọ́jọ́ ọdún bá bọ́ sí jùmọ̀ á sì Eid á tún sí jùmọ̀ náà kò sí wàhálà ń bẹ. àwọn àgbọ́yé kan wà láyé john lẹ́yìn tó ṣe kí wọ́n máa gbé ká pípé tí ọjọ́ ọdún tó bá ti bọ́ sọ́jọ́ jùmọ̀ pípé nǹkan wọn gbọ́dọ̀ ṣe kútúbà méjì torí tí wọ́n máa ṣe kútúbà méjì lọ́jọ́ kan pọ́bọ̀ òkú gbogbo àwọn sọkúsọ burúkú tí sí lákọ́lẹ̀ nínú òfin ọlọ́run tó ní gbogbo orú àwọn eléyẹn تجم باب بصج الجمعة نعم هذه صلاة العيد هاتم صلاة, أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إلي تاما وي تيما داسي كوفي إلي تيما والين صلاة كوكان ولا بيري أبيري لي لن يصبح جعرفة إلي لدو باجو يبسي والا تدعالي ابن أبي طالب رضي الله عنه ẹ ẹ mẹjẹ agbàgbé pé látọjọ́ làrúbá tó kọjá yìí báyìí tètè lọ sí ọjọ́ àràfá yìí iná ni takbiratu mutlaqa ti wà takbiratu mutlaqa òun náà ní ká máa wíru gbólóhùn tí mo wí ṣáájú yẹn ní gbogbo ìgbà ní gbogbo ìgbà kò ní í ṣe pẹ̀lú ẹ̀yìn sọ́láàtì so èèyàn sì máa wí lẹ́ni tó gbóhùn sókè lọ́nà tó ṣe pé ẹni tí ó mọ̀ pé ní tá a máa wí nù òun náà mà ẹni tó gbàgbé òun náà rántí hmm. so ṣùgbọ́n tó bá ti di ní ẹ̀yìn àṣùbàjọ́ àràfá ما شاء الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد تباتي ولك ما وتتو أما لا تبات أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ẹ̀yìn إيه، بنا لا ماوي أما wí لا máa wá تتي دي àṣùbà yẹn títí di ọjọ́ kẹrin ọdún ọjọ́ kẹrin ọdún wọ́n ní ìjọ àràfà téèyàn bá fẹ́ kọ́ ẹnu rọ́sẹ̀sì fọlọ́wọn ọba níbẹ̀ ǹjẹ́ téèyàn bá jẹ gbèsè Ramadan téèyàn lè ṣe a sì ti mọ̀ pé kákẹ́nu rọ́sẹ̀sì fọlọ́wọn lọ́jọ́ àràfà Nabi sallallahu alaihi wasallam ni mò ń tọrọ kọ́ lọ́wọ́ fi pèsè ọdún méjì rẹ̀ tòbó hmm. láti wá ṣe ẹni tó bá jẹ gbèsè Ramadan kò lè ṣe hmm. gbèsè Ramadan yẹn lọ́sàn torí tó bá kú ọ̀ràn yẹn lọ́lọ́run hello. waaleykum salaam wa rahmatulah. waaleykum salaam. waaleykum salaam. a kó àwọn olùmọ̀ wa báwo ni wọn fẹ́ wà. Hmm. ó kọ yín. ìbéèrè mi tí mo fẹ́ bẹ̀rẹ̀ ìgbà àkọ́kọ́ ni pé ìrìn àbú kisma ló ń sọ̀rọ̀ láti burkina faso. naam à ń gbọ́ yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìyáàmù náà wà lára àwọn tí ó lóore bí mhm. a lè ṣe ní àsìkò ọjọ́ mẹ́wàá àti ìyàwó yìí. ṣé kí tí kò sí ìsan kan ṣé ìyẹn lè gba ìyá ọmọjọ́ àròfá tàbí ọ̀kan nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí nígbà tí òun lásìkò bí ènìyàn padà máa san ìyá Ramadan tó bá yá. ẹ̀kejì. ìbéèrè mi ẹlẹ́kejì. tí ẹni tí ó bá jẹ́ alábàágbé yẹn bá kú ní kéèké rí. Mhm. ṣé ènìyàn lè tẹ̀lé wọn lọ sí oríṣẹ́ àbí kí ni ojúṣe ènìyàn níbẹ̀. ìbéèrè mi kẹta wá ti pé pé ọmọ fámílì ènìyàn bá lóyún láì tí ì so èdè tí ó ti bímọ lẹ́yìn ogójì ọjọ́ ni wọ́n ní wọn yóò so èdè tí ènìyàn lè lọ sí ibi ìdíyẹn àbí báwo ni ènìyàn yóò. ọ̀dà náà. alhamdulilayi wọ́n ní téèyàn bá a ti dáhùn ìbéèrè tí wọ́n kọ́ béèrè yẹn tó bá jẹ́ gbèsè Ramadan Ramadan ni wọ́n kọ́ san kì í ṣe náfìlà lámójútó ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní tí alábàágbé wa tó bá jẹ́ káfíìrì tó sì kù tá a lè bá wọn débi tí wọ́n ti sin kò bófin ọlọ́run ọba mu pé kẹ́ ẹ bá wọn débi tí wọ́n ti sìn gẹ́gẹ́ bí bó ṣe jẹ́ pé tí mùsùlùmí náà lọ́ọ́ bá kú alábàágbé rẹ̀ tí kìí ṣe mùsùlùmí kò bófin ọlọ́run mu kó bá wọn débi tí wọ́n ti sìn ṣùgbọ́n òfin ọlọ́run ọba gbà pé kẹ́ ẹ lọ kí àwọn èèyàn rẹ̀ kẹ́ bá wọn kẹ́dùn kẹ́ ẹ bá wọn kẹ́dùn pé tọ̀ ẹ̀yin wọn dà o ọlọ́run ní bẹ́yìn wọn jẹ́ o ọlọ́run tún ará yòókù ṣe ilé ìjẹ́bù sì jẹ́ wọ́n ní jẹ́ wọ́n ṣòbó ni nígbà tí ó bímọ wọn wá láwọn fẹ́ so yìgì ṣé èèyàn lè lọ síbẹ̀ èèyàn lè lọ síbi tán ti fẹ́ so yìgì yẹn lẹ́yìn ìgbà tí ó bá ti bímọ tán tó ṣùgbọ́n ìgbọ́dọ̀ lọ síbi tán bá ti fẹ́ kó ma yẹn nítorí pé ọmọ tán fẹ́ kó wọn bí ìgbọ̀nà àbàjẹ́ ni lẹ́yìn bá sì lọ́ọ́ bá wọn kópa níbẹ̀ ẹ ti ran ìbàjẹ́ lọ́wọ́ eléyìí ni òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣùgbọ́n eh, ká dìímú ká sì kíyèsí irú eléyìí wọ́pọ̀ bàjẹ́ láwùjọ wa wípé àwọn èèyàn máa ṣe zìnà wọn máa fi lóyún máa bá wa lóyún wọn làwọn ń so igi ẹ̀sìn islam ò gbà bẹ́ẹ̀ wípé ẹni tí ẹ ti jọ ṣe zìnà kẹkàn fẹ́ra yín bẹ́ẹ̀ islam ò gbà bẹ́ẹ̀ àyàfi tí ọkùnrin àtobìnrin yẹn tí wọ́n bá ṣe àfihàn àbámọ̀ àwọn gidi tí wọ́n fi hàn pé àwọn ṣe àbámọ̀ gidi àwọn sì jẹ́ni tó ṣe pọ̀ banújẹ́ púpọ̀ lórí táwọn ti ṣeun àwọn sì nípinnu pé àwọn ò tún ní dárú ẹ̀wò mọ́ láyé àwọn ìgbà náà ní ṣẹ̀ríà tó fọwọ́ sí pé kí wọ́n fẹ́ra wọn. sò láì jẹ́ bẹ́ẹ̀ ẹ kàn máa lọ sọ igi kan tí ò ní túmọ̀ ó túmọ̀ sí pé ń fìbàjẹ́ sayọ ni ẹ ti ka zina kún nǹkan tó jẹ́ pé kò já mọ́ nǹkan kan kò í ṣe nǹkan bàbàrà lẹ́yìn ọ̀ma burú tó wà nù zina ni zina ń bẹ́nu àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti sọ̀rọ̀ àwọn ẹ̀yà ńláńlá eléyìí tí wọ́n fi jẹni tó bá ṣe ní ìpele ìpele báwọn èèyàn ṣe lè wà ìpele mo ti níyàwó rí ìpele ntí níyàwó rí kò sẹ́ni tó ìpele mo ti lọ́kọ rí ìpele ntí lọ́kọ rí ọ̀sẹ́ni tó bọ́ ìyàtọ̀ lọ́wọ́n bá ní wọ́n fi jẹ kálukọ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ torí ẹ̀ tíyẹn bá wá ṣerú ẹ̀ṣẹ̀ ìgẹ́ bó ṣe wá nù hadithi Ubadah ibn Samit radiyallahu anhu tí ó bá ti lè jìyà rẹ̀ láyé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al so bọ́lọ̀mbà ti ṣe fẹ́ hmm. lókù tí ó sọ̀rọ̀ rẹ̀ tó so zina yìí ṣe ń tọ́ da dípò zina ìsìn tó da dípò pé ọmọ sọkùnrin ta ni ò ṣe zina rí ẹni tí ò ṣe zina rí pọ̀ àwọn ọ̀daràn arú tiẹ̀ ilẹ̀ ìjọ ríra yín tẹ́ fi mara yín pé ta ni ò ṣe zina rí hmm. tó ń fi sọ̀sọ̀kúsọ haram haram haram kabiratun min kaba'iriz dhunub ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá zina ìwọ obìnrin pàdé má bẹ̀rù Ọlọ́run tóbìnrin ọba fọ̀nà zina lẹ̀ zina ìbá ti wáyé eléyìí ọ̀wá tó láwàáwí kò tó láwìí jàre pé náà lẹ́yìn náà ti sọ̀hún obìnrin lọ́fà yìí rẹ̀ lẹ̀ èmi náà sọ̀ dáran àlọ́ dáran jọ gbogbo yín zero nine zero five one six four five four three eight. Hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín. akọ́lá jimá. ẹ ṣé o màmá. náà ó jà sọ́pọ̀ rẹ̀. àmín. orúkọ mi ni kẹrìfàtò abdulsalam látọ̀pẹ̀ wọlé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. tí wọ́n fẹ́ bẹ̀ ni pé bílé yá ṣe ń súnmọ́ bọ̀ yìí. Hmm. bóyá ọkọ èèyàn máa pa ẹran lọ́kọ̀ lówó lọ́wọ́ ìyàwó wa lówó lọ́wọ́ ọkọ wa sọ fún ìyàwó pé bá ọba lówó fọwọ́ mọ́wó rẹ ni o. sí tí mo fẹ́ fi ṣe. Mhm. ṣé ń bá rẹ ran tó torí àwọn ọmọ rẹ̀ tó ní ládàá bí ò ní ládàá. Hmm. Eh, ìbéèrè tí a béèrè ó pàtàkì àkọ́kọ́ ọkọ yín náà orí pé ọkọ tó bá sọ orí rẹ̀ ọkọ tó sọ pé òun máa ń pẹran lọ́dọọdún wọn lọ́dún yìí ọlọ́run ọba ní tóun fi pa hmm. ọkọ wa sọ pé tó o bá lówó fọ ọmọwò rẹ ọ̀rọ̀ tó dáa ni because eh, ẹ mọ̀ mọ̀ pé ẹ̀sìn ẹni tí ó sì ṣẹ̀sìn ó ní òfowó rẹ̀ ṣe ń tá a fi ṣẹ̀sìn yìí ńgbà tó ṣe pé ìjọsìn yẹn ní í ṣe pẹ̀lú owó ọkọ ò fàyè lẹ̀ pé kó wá fún mi ká fi palẹ́ yá so fọ ọmọwò rẹ̀ ìsìláàmù sì sọ yìí pé kò sí ní tó burú tẹ́lẹ̀ náà kọ́kọ́ palẹ́ yá kí àwọn náà palẹ́ yá látìgbà tọkọ yín ti ń pa náà bẹ́yìn náà bá lówó tẹ́ fi pẹ́ pa so àgbódi púpọ̀ ń lè yín nù ọlọ́run bó forí sí lásìkò kan náà yẹn tẹ́yìn ń pa tọkọ yín ń pa èyí ó bá lówó nínú àwọn ọmọ yín gan náà tún pa tó ẹja kéè sáàrin yẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà míì àwọn agboolé wà tó jẹ́ pé ẹni tó lówó pọ̀ ńbẹ á wà á rọ̀ mọ́ pé bí baálé ti pẹran léyà tiwa ti jẹ́ karambà nínú yòókù rárá o ẹ̀sìn lélẹ́yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bàbá wa lọ Eid kò pé kí màmá náà má lọ Eid kò pé káwọn ọmọ náà má lọ Eid bẹ́ẹ̀ náà lẹ́ran kò dín yín lọ́nà kẹ́ ẹ pa tiyín nígbà tó lágbára láti pa kò dín yín lọ́nà kẹ́ ẹ pa tiyín náà ẹ pa ẹran iléyà kẹ́ ẹ wá fi sínú àníyàn ìpè wọ́ ọlọ́run ẹran iléyà tèmi ni àtọkọ mi àtàwọn ọmọ mi bí bàbá àti màmá yín náà bá ń bẹ tí wọn lọ́wọ́ tí wọ́n fi pẹran àti ti bàbá àti màmá mi. ọjọ́ ìbò sùn jẹ. ẹ má gbàgbé pé ẹ máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò ẹ máa fi wá bákan náà kí ẹ máa láìkì ẹ̀ sì tún máa ṣíà rẹ̀ ẹ lọ́rùn. الو Assalamu alaikum wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh orúkọ yín ibi tí ẹ ti ń pè. Àyè ìdí ìlú láti Burkina Faso. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi àkọ́kọ́ ni pé níbi inbox rat lọ́dún bíi. Níbi kí nù? náà sọ́láàtì ìṣẹ̀lá ti sọ́láàtì náà sọ́láàtì. subhanallah ojú òpó yẹn ò já garaga ẹ má bínú láti burkina faso ẹ gbìyànjú ẹ padà. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín o. orúkọ mi ṣé abdulrasaq ṣègùn látọjàgbó. kí ni ìbéèrè yín. òkè ìbéèrè mi ni pé ẹjọ́ tí èèyàn bá ní bùkátà tí hmm. èèyàn ní pọblẹmù kan hmm. tó fẹ́ pé kí èèyàn fẹ́ ṣàdúrà pé tí èèyàn bá fẹ́ ká àlùkò àyìn yóò dà níyẹn ni àbí èèyàn dà níyẹn rẹ̀ síwájú ọ̀nà ni àbí èèyàn kàn máa ka àlùkò àyìn lọ títí sàmà lè. aleykum salaam wọn ní tí èèyàn bá ní bùkátà kan tí èèyàn fẹ́ kọ́lọ́n bò ń gbọ́ wọn á ṣàdúrà ó tún máa fẹ́ ka koran tó fẹ́ kéèyàn ṣe yóò dà níyẹn síwájú kó tó máa ké ni àbí yóò kàn máa ké lọ náà ni. alhamdulilayi alukur'ani hmm. rẹ̀ fúnra ara rẹ̀ ìjọsìn ni. àwọn olùmọ̀ sọ pé ń bẹ nínú ìjọsìn tó ṣe pé kò bùkátà níyàn kó jẹ́ jọsìn. Hmm ní tó tún fara pẹ́ ni ká pèpè fún sọ́lá hmm. ẹni tó pèpè fún sọ́lá kò bùkátà láti dàníyàn hmm. torí pé àwọn gbólóhùn ìpèpè fún sọ́lá tìyẹn tó bá ti jẹ́ pásíkò ó ti wọlé lòun fi ń pèpè ìjọsìn ọba àmọ́ dàníyàn bẹ́ẹ̀ náà ni kíkẹ́ alukur'an so ẹ wá sọ pé àníyàn tó ń sọ ń bẹ̀ ó ní í ṣe pẹ̀lú àníyàn bùkátà hmm. eléyìí tó ní síwájú ọlọ́run tó ní dàníyàn pé òun kí alukur'an nítorí bùkátà nítorí pé kíkẹ́ alukur'an ìjọsìn so o sì ní kí alukurani nítorí pọ́n fẹ́ kọ́ lọ́wọ́ gbọ́ bùkátà pé ńgbà ọba ti gbọ́ bùkátà tán ọba pa alukurani tì hmm. rárá so wàá ké ńgbà ọba ké tán wọ́n wá sọ pé wọ́n lọ́n wo ní tí mo ké nínú alukurani yìí bá mi gbọ́ bùkátà mi báyìí báyìí báyìí báyìí hmm. eléyàn. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìrun eid yóò wáyé ní wájú industrial estate tó wà ní àdójúkọ civil defence uh, corps office nílùú Ògbómọ̀ṣọ́ dídí aago mẹ́sàn-án àárọ̀ ó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún inshallah bíkọ́sí là lọ́jọ́ júmọ́ ọ̀sẹ̀ tí ó ń bọ̀ nù o bákan ẹ má gbàgbé ètò ẹ̀kú ọdún léyìí tó máa wáyé ní gbogbo àsìkò ọdún iléyà ní wájú ààfin tìlú ògbómọ̀ṣọ́ lẹ́yìn sọ́látìlẹ̀ asr ẹ má gbàgbé pé tọ̀tẹ̀ náà yóò tún wáyé inshallah bíkọ́dúrọ́tìlà. ọjọ́ kejì ọdún ní ọjọ́ kejì ọdún ní ọ̀wọ̀ ayé yóò mọ̀ jẹ́ ọjọ́ sátọ̀dẹ̀ hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín. láti èkó kí ni ìbéèrè yín. ìbéèrè mi alábọ̀kọ́ sà wọ́n ní ànábì kọ́ fún wa láti gbàwẹ̀ níjọ́ sátidé àti àwọn compulsory àwẹ̀ ṣé ọjọ́ yọmọ arafa ṣóun náà lè pẹ̀lú ìwé fẹ́ káwọn ṣe gba àyànnà náà ẹ ìbéèrè mẹ́rẹ̀kì èèyàn kan àwọn fẹ́ẹ̀mù kan kọ́ńpìnì kan wọ́n ní wọ́n gbà yàn síṣẹ́ tí wọ́n wá lẹ́kì ẹ̀ ń bá lè wà wọn ò ní sọ sálárì fún bọ̀ wọ́n máa máa ṣe níṣẹ́ ń pé kọmíṣọ̀n tó bá ti mọ ọ̀yọ́ dára lè wà iye kọmíṣọ̀n wọn máa fún lórí ẹ̀ tó ń tọ́ nínú sẹ̀ríà ẹlẹ́kẹta náà ni pé ṣé ń gbọ́ sà. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ẹlẹ́kẹta náà ni pé afkaarun àárọ̀ àti afkaarun rọ̀lẹ́ ṣé hmm. èèyàn lè ṣe tààrọ̀ ní after zoom after zuki alákìrò nǹkan ni àbí èèyàn lè ṣe bìfọ̀ lé olówó lúnẹ̀ ẹni tí afkaarun rọ̀lẹ́ náà ṣáà lè ṣe after ẹ̀mọ after magrib ọ̀rọ̀ ìrọ̀lẹ́ tó ń bọ̀ bá wà. bísí ní ṣe ìbéèrè alákejì yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn pé kọ́ńpìnì kan ó ń gbani ṣiṣẹ́ ṣùgbọ́n ó lóun ò ní máa sanwó oṣù bí àfẹ́ralé abániwá oníbàárà tí ọ̀rọ̀ ayé lọ tó bá ti wá ara dé tán wọ́n kàn fún yàn níbi commission ti yàn ń islam ọ̀tàkù. alhamdulilayi akọ ẹwọn náà dé sí anabi sallallahu alaihi wasallam báwọn ọjọ́ kan ẹ má da ẹ da yàtọ̀ láti ṣe sùyàmù bẹ́ẹ̀ hmm. gẹ́gẹ́ bí ọjọ́ jùmọ̀ àyàfi tí wọn bá ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú rẹ̀ àbọjọ kan lẹ́yìn rẹ̀ ẹgbà wa tún wá nípa ọjọ́ ti sátidé wípé ẹ má ṣe sùyàmù ọjọ́ sátidé àyàfi tó bá jẹ́ ọ̀ràn yẹn sọ̀rọ̀ sì pọ̀ lẹ́nu àwọn olùmọ̀ nípa pé sáàdìsì yẹn gan fẹsẹ̀ rinlẹ̀ àbí ò fẹsẹ̀ rinlẹ̀ tó apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Sheikh Al-Albani ń sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ ó sọ pé lábẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tún kódà kó jẹ́ péjọ àràfà lọ́pọ̀ sọ́jọ́ sátidé àníṣe sùyàmù rẹ̀ ọjọ́jọ́ aṣúra àbí tásúà àníṣe sùyàmù rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà táwọn olùmọ̀ àyókù sọ pé rárá á sì sùyàmù rẹ̀ nítorí pé sùyàmù ọjọ́ sátidé kọ́ làwa ń ṣe ń gbà náà à ń ṣe sùyàmù ọjọ́ àràfà ni à ń ṣe ṣe sùyàmù ọjọ́ tásùwà àṣúrà ni àbọ́jọ́ wo ni àwọn ọjọ́ yìí ó lè bọ́ sí ṣébọ́jọ́ ayé ń gbogbo ẹ̀ kò sọ́jọ́ tí ó lè bọ́ sí lẹ́yìn náà àdéhìí yẹn kìí ṣe tuntun kí ló dé tí àwọn olùmọ̀ láti ayédáyé tó fi jẹ́ pé àwọn ń sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ tó wá jẹ́ pé sìn ló tó ṣẹ̀ṣẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ so gbogbo eléyìn làwọn olùmọ̀ á sọ tán fi sọ pé ìyàsóyàmù ọjọ́ bíi àràfà bíi àṣúra bíi tásùá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè ṣe kódà kó bọ́ sí ọjọ́ sátidé láti dúpẹ́ fọlọ́run pé ọjọ́ àràfà tọdún yìí ọjọ́ alhamis ló bọ́ sí kò bọ́ sí ọjọ́ sabt dípò pa á máa sọ nǹkan yẹn di nǹkan àbẹ́ẹ̀rẹ̀ so bó bá bọ́ síjọ́ sabt náà wàá ṣe sùyàmù rẹ̀ bọ́ bọ́ sí júmọ̀ náà wàá ṣe sùyàmù rẹ̀ ọjọ́ yòówù tó bá bọ́ sí nítorí pé ìwọ ò ní lẹ́mìí rẹ pé sùyàmù wo ló ń ṣe sùyàmù ọjọ́ àràfà wọ́n ní kọ́mpìnì kan ó lóun gbàyàn síṣẹ́ ṣùgbọ́n òun ní máa sanwó oṣù fún yàn so owó téèyàn máa rí náà ni eh, owó sẹ́tẹ̀yàn bá ṣe látara pé tó bá múyàn wá ara léra lẹ̀ tó wọ́n máa gba commission tiẹ̀ kò sí tó burú bẹ̀ lópin ìgbà tí ò bá ti ní jẹ́ pé ìníní lára wọn máa bẹ látara ní tí wọ́n máa yọ fún wọn lórí ẹni tó bá ara lẹ̀ hmm. lórí ẹni tó bá ara lé tí ò bá ti sí ìníní lára ń bẹ̀ kò sí wàhálà ń bẹ̀ wọ́n ní àtikárò sọ̀bá àti màsá gbàù lámàṣe tí àárọ̀ àgbọ̀dọ̀ ṣe ṣáájú kálífàjárì ò tó yọ. àsìmọ̀pẹ́ àsìkò tí ń bẹ láàrin àlùfàjárì yọ sígbà tá a ṣàṣùbà kì í pẹ̀ lọ títí torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ bá fi sí ẹ̀yìn sọ̀ látò sọ́bà kò sí nǹkan tó burú mbẹ́. èyí tá ń pè ní tìrọ̀ lẹ́yìn ẹ̀ máa ṣe lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ eléyìí lè taari ṣáájú kó tó di pòrùn wọ̀ ọlọ́run ọba yóò fi ìsọ rẹ̀ yóò fi sọ níbi àwọn aburú báyìí tó bá sùn wí ní ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó rùn wọ̀ ọlọ́run ọba yóò fi ìsọ rẹ̀ sọ níbi àwọn aburú báyìí kó tó tún di pé ilẹ̀ má tó eléyìí túmọ̀ sí kíkọ́ wọ́n sọ pé màsá ètò súnmọ́ ni kó jẹ́ pé lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀. ẹ lọ́run ẹ lọ́run. Hello, assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi orúkọ yìí o. Máa ọtí àwọn dókítà wa. Ọlọ́run bá ṣe wọ́n lè sọ. Ìbéèrè mi fẹ́ béèrè ni pé. Kí lorúkọ yín kí lorúkọ yín àti ibi tí ẹ ti ń pè? Èmi ni Alhaji Musa. Láti Burkina Faso náà. Burkina Faso náà. Ǹjẹ́ ó lẹ̀tọ́ fún fún Mùsùlùmí láti mọ̀ ta ṣé ìrìn ọkùnrin? ǹjẹ́ ó lẹ́tọ̀ fún uh, ǹjẹ́ ó lẹ́tọ̀ fún ta ni. fún mùsùlùmí láti fún mùsùlùmí láti mọ ta chain ọkùnrin chain ọkùnrin chain táwọn ọkùnrin. ǹjẹ́ ó lẹ́tọ̀ fún mùsùlùmí fọkùnrin láti máa lo chain náà ìbéèrè kejì. láti máa ta gbèsè láti máa lu. láti máa tà á tọ̀ ọ̀ya ọ̀ya à ń gbọ́ yín ìbéèrè kejì. ìbéèrè kejì ni pé orúkà wọ́n mú fi wọ́n mú bíìdì pẹ̀lú eré ẹranko eré ènìyàn mhm. ìjọ lè tó fún yàn láti máa ta fún mùsùlùmí láti máa ta and eh, aṣọ pẹ́ẹ́ni wọ́n ya àwòrán àwọn nǹkan oríṣiríṣi bíi ẹranko ènìyàn mhm. ìjọ ó lè tó fún mùsùlùmí láti máa ta arúgbó àwọn nǹkan báyìí. sọ àkọ́kọ́ eh, wọ́n ní sọ́tọ̀ fún ọkùnrin láti máa ta àwọn chain ìtàn ọkùnrin fi sọ́run kọ̀tọ́ hmm. nítorí pé islam ò faramọ́ pé kọkùnrin ọmọ sọ nǹkan márùn àwọn obìnrin àwọn náà ni wọn ní gbogbo orú àwọn ọ̀sọ́ yẹn hmm. àwọn ọmọ nìyẹn náà ṣiṣẹ́ òfin xìlìyẹtì wọ́hùn òfin xẹsọ́ àmì ọ̀rọ̀ ìrùmọ̀ bí bọ́lá ń ṣe ròyìn àwọn obìnrin nu pé náà sọ ló ti dà wọn hmm. ká sọ̀sọ̀ ká fi tọrùn sọ́rùn ká fi tọwọ́ sọ́wọ́ ká fi tẹsẹ̀ sẹ́sẹ̀ ká lóòrùka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn obìnrin nìyẹn tó ń torí délé yìí tí nǹkan kan ọba sì ti tọ́ fọkùnrin láti lò hmm. ìwọ́n wá ń taru rẹ̀ fáwọn ọkùnrin ó túmọ̀ sí pọ́ùn tí ń sin nǹkan tọ́lọ́ wọn ọba ẹlẹ́dàá wa tí kò fẹ́ nìyẹn àmọ́ ọkùnrin lè máa ta chain àwọn obìnrin ó lè máa ta gbogbo yẹtí àwọn obìnrin ó lè máa ta òrùka àwọn obìnrin ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè ta òrùka tọkùnrin náà eléyìí tó tọ́ sọkùnrin láti lò gẹ́gẹ́ bí òrùka tá fi silver ṣe àtọkùnrin àtobìnrin ló lè lò torí pé a mọ̀ pé òrùka anẹ́pọ̀ Muhammad sallallahu alaihi wasallam àtàrà silver wọ́n tún wá béèrè béèrè míì pé àwọn òrùka tó ṣe kí wọ́n ya orí àwọn ẹranko sí lóríṣiríṣi séèyàn lè máa lò sókòtọ́ hmm. kòtọ́ rárá pé kéèyàn máa lò torí pé gbogbo nǹkan tó bá ti kó àwòrán nǹkan abẹ̀mí sára Islam ò fara mọ́ pé ká lò wọ́n láwọn aṣọ tí wọ́n yá àwòrán abẹ̀mí sí ń kọ́ sọ́tọ́ kéèyàn máa ta kòtọ́ kéèyàn máa ta nítorí pé kálíbà dínà dínà má ìbàjẹ́ kí ìbàjẹ́ ọmọ bàá rí ìdíjókòó níbi àìtá òun náà máa ṣèrànlọ́wọ́ ọkọ́ mọ́ gbilẹ̀ torí de léyìí mùsùlùmí ò gbọdọ̀ taarú àwọn aṣọ bẹ́ẹ̀. hello. waaleykum salaam wa rahmatulah orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. abdulrasheed lọ sọ láti ìfẹ́fà. láti. hello láti bo. láti èkó láti èkó. kí ni ìbéèrè yín. ẹ̀dà fẹ́ bèrè pé téèyàn bá nífẹ̀ẹ́ sí obìnrin ta tí àdìgbẹ́tẹ̀ wọn fẹ́ fi hàn tẹ̀sí ká pé èèyàn ṣe àdùnwó kí ni àwọn kankan tí ẹgbẹ́sẹ̀ olè kéèyàn ṣe lóbìnrin máa fi lè di ẹ̀tọ́ sí yàn sá àmúnigbèsè ti sá. ìgbésẹ̀ wo ni gbé tóbìnrin fi jẹ́tọ̀ fún yàn. tó fi jẹ́tọ̀ fún yàn náà. ìgbésẹ̀ téèyàn gbé tóbìnrin fi jẹ́tọ̀ sí yàn náà ni pé kéèyàn lọ tọrọ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ó sì sọ pé òun fi fún yàn níyàwó kéèyàn náà wá sọ pé òun gbà á níyàwó kéèyàn ó kéré jù kọjá méjì tí wọ́n dúró dọ́gba tí wọ́n ṣe pò kí wọ́n jẹ́rìí sí pé nǹkan yẹn ṣẹlẹ̀ kó o sì san sọdáàkì fóbìnrin obìnrin dẹ̀tọ̀ fún bàmá gbogbo pé òun náà ló gbà pé ká lè máa jọ gbé ló gbà pé ká máa ṣe bí ọkọ àtìyàwó ọ̀daràn nìyẹn mm. so islam kò fara mi lẹ́yìn obìnrin kì í fira rẹ̀ lọ́kọ mm. obìnrin kì í sì fobìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́kọ tó o gbọ́dọ̀ jẹ́ pọ́dọ̀ òbíkùnrin iná lẹ́tì máa fẹ́yàwó hmm. tẹ bá fẹ́yàwó lọ́dọ̀ òbíkùnrin tó lọ́n fi fún yín níyàwó òbíkùnrin yóò sì jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bọ́mọ náà ṣe jẹ́ mùsùlùmí tí òbí ọmọ yìí bá ń ṣe mùsùlùmí tọ́mọ jẹ́ mùsùlùmí àwọn ò ní lè fi lọ́kọ o tó hmm. tẹ bá ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé yẹn obìnrin ti dẹ̀ tó. ibi náà ni a ti máa ṣẹyìn ró fún títọjọ tòní inṣàlá bí kò ti la yọmọ di ọjọ́ ìní tí ọmọ kú sí ọjọ́ ọdún nìyẹn inṣàlá kọ́lọ́run kó ṣú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìran sọlátìlẹ̀ Eid yóò wáyé ní wájú industrial estate ní àdójúkọ civil defence corps office lọ́nà ọ̀bándílọ́hún nílùú Ògbómọ̀ṣọ́ ní dédé aago mẹ́sàn-án àárọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bákan náà ètò ẹkú ọdún yóò wáyé ní ọjọ́ kejì ọdún tí ó bọ̀ sí ọjọ́ sátọ̀dé ọ̀sẹ̀ tó ń bọ̀ níwájú ààfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ààfin ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ní dédé agogo lẹ́yìn sọ́lá tilẹ̀ ash ní kúkúrú èdè insha Allah kọ́sílà lọ́jọ́ sátọ̀dẹ̀ kọ́lọ̀ nǹkan oṣù àjùgbà náà lọ. tí a bá sì ti ń bọ̀ wá sí Eid àti ibi ẹ̀kú ọdún náà ká má gbàgbé láti mọ ìbòmọ wa dání ó ṣe pàtàkì torí àti tẹ̀lé ìlànà tí wọ́n gbé kalẹ̀ láti fi pinwọ́ ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn coronavirus náà ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣagbátẹrù ètò kọ́lọ́run kó bá fi san lẹ́sùn lórí láyé bí àti lọ́la lè kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ìṣànú ajé lógúnmọ̀ṣọ́ pẹ̀lú àbú àmìná tí wọ́n dìjọ́ kọ́ wọ́rin wá jazakumullahu khairan ọ̀làdùnní bèlò ló kọ tèmi títí ọjọ́ mẹ́jọ ìní tààtù máa pàdé padà ní mọ̀ọ́dágbére fún wa pé sálámù alaykum rahmatulahi wa ọjọ́ mẹ́jọ náà ni ni ẹ jẹ́ kẹ́ ní àǹfààní láti darapọ̀ mọ́nà ládùn níbi ìlú fún ọ̀tún ètò àlùfíkì òfìdí.